kékeré kò láti mánéjì ẹ̀. Ìwọ́lẹ̀ rẹ̀ ni pé bàbá Thank you. Ipò ìtẹ́kọ̀ọ́ náà sì ń tẹ̀kọ́ rẹ̀. Àìbò ni. Ẹ̀yà. Ee. Ee. Kò sí ti sẹ́yìn náà láti gbẹ̀gbẹ̀ ẹ̀sùn ọgbà. The, the one thousand eight owó tẹ̀ hàn kílẹ̀ lọ one thousand one one mẹ́sẹ̀ ara tó bẹ́ẹ̀ bí ten billion jẹ́ ìrẹsì

question yìí ti di mẹ́ta bẹ́ẹ̀ lọ yìí one èèyàn ní nǹkan kan nǹkan yẹn tí ẹni tó nípa ẹni bùkátà sí àbó ti kẹ̀kẹ́ dákò fẹ́ fún yẹn ni question yẹn ti wà open ended ju but màá kàn dáhùn. Ẹbí tí ń bá wọn tẹ̀sí ìgbà àdúgbò yìí Ok. Ah, àwọn pẹ́sẹ̀ yìí pọ̀ jẹ́ káàkiri ní ṣókíṣókí orí Àwọn kan. gbà pé àwọn èèyàn wá kílèmù owó ni irú owó ní ìlànà ìṣúná òǹkà ọkọ̀ fábùlà ọdún sáré ń sàn dìbò bá ṣẹ́rí là ẹ̀sùn tó pé ni báwa lè sọ fún ẹgbẹ́ tó pé ni èyí bá àtàn fún fún ìsìlámù nìkan lẹ́yìn ìgbà tá a kọ́ ìrẹ̀ tán tá a kú sọ́dí nǹkan àwọn sísẹ́ òní ìtọ̀. Islam rẹ̀ sẹ́ẹ̀kì tó gbogbo ẹni tó bá lówó òun náà ní ká gbówó kalẹ̀ fún. Mo ti bẹ̀rẹ̀ láti fún owó yìí. Ẹ pé ẹ máa fi bẹ̀rẹ̀ bá ìgbàgbẹ́ ìlú wa ti wá. Kó láti à ń pe inú ṣẹ̀rí àti àlùkọ́kọ̀. Lókọ́kọ̀ ní kí nǹkan sọnù péyàn lé. Wọ́n wá dé àlẹ́ ìsọ̀rọ̀ láàrọ̀ ẹ̀yàn pé irú bá sọnù ní bóòlù ká ti Tí nǹkan bá sọnù. nǹkan tó sọ̀rọ̀ ṣúọ̀ ó lẹ́ni tó ní àkàmọ́ni tẹ́gbọ́n mi ìbá àbáwọ̀ nǹkan sọ̀rọ̀ ó ní ẹni tó ní nǹkan ṣùgbọ́n àwọn òmọ́ àtẹ̀lẹ̀ ẹni mọ̀ ẹ sì lọ fún ọdún kan ó darí àyè lọ rẹ èèyàn sọ owó nù nínú pọ́ọ̀sì lẹ́ẹ̀kan sí lọ ẹ ní máa fowó lọ èèyàn gbà kan tó wà ní àpò àpò lẹ́ẹ̀kan sí lọ àbókù ṣàtúnṣe sódà kọ́kọ́ àwọn èèyàn má bà máa bẹ́ẹ̀ bá ti rókùn yóò fi lábẹ́ kòkò ṣe ẹni tó bá rókùn yóò mọ béèrè kan bí ìtàn kòkò tó jẹ́ ẹjẹ́ bá rókùn kí nǹkan wà bẹ́ẹ̀ àhá ẹ́ wá ìfà nǹkan tó bá sọ̀rọ̀ okùn tá a fi sún ìlọ̀ ọ̀rọ̀ kan wọ́n wá bí àtàgbé sàlọ̀ pé téèyàn bá he làwọn omi ń kọ́ àlẹ́bí máa látàwádà kí ló fẹ́ mú àkúrẹ́ ẹ̀wọ̀n tó ní tí làǹkúmí tó bá sọ ọdún fẹ̀ kan tóbi kọjá pé nǹkan kan lè gbé jẹ ọ lè làǹkúmí kí lè gbé jẹ sílẹ̀ máa láta wàlà tó ń sọ sílẹ̀ dìbàtẹ́ tó fi ní yóò wà kó lé ìdádé kó lé tọ́ kó lé kú. Ràkúnmí ní ẹ̀jọ́ láti kódà kó má mú mi kó má kó má jẹun kò ní kú. Àlẹ́ mi kò má mú. Ṣẹlẹ̀ kó bí ẹ̀kú ìsìlámù ṣe tò. Ṣé ìtumọ̀ ẹ̀ ní pé kó bá sílẹ̀ tó ní? Bọ́lá ṣe kò ní ní bàjẹ́ ẹ̀wọ́n méjì. kéde tó ní nǹkan pé nígbà tí kò sílẹ̀ ní pé tẹ́tẹ́tì pé kò ní bàjẹ́ sẹ́ni tó fi yóò gbàgbọ́ ó ní endurance wọ́n wá bí àtẹ́bí pé ewúrẹ́ ń kọ́ àrẹ́bí ni ewúrẹ́ ò ní àná àwọn àwọn ọ̀kan ní òde ó mú òun o inú kó jẹ́ tiẹ̀ tí wọ́n bá yóò wúlò bọ̀ àbí ó jẹ́ sọmọ

èrè ó jẹ́ òyìn fún ọdún gbogbo alájọlú ní ẹ̀lẹ́sìn ọ̀rọ̀ ìlàfí ọgbùdí wọn wá béèrè pé àbá ti wá mú nǹkan pàápàá wájú mẹ́bìrì ká mú lẹ́yìn ọ̀hún tó wà lẹ́yìn tó wá wọn àlọ́bí wa ní sọ ó di jẹ. láàyè ká máa lò lá òkè ìgbìmọ̀ owó ọlọ́run tí mo fẹ́ tó bá wù owó ọlọ́run ìtumọ̀ ẹni pé ẹni tó ní wà lóòótọ́ ṣùgbọ́n àmọ́ tí wọ́n làwọn àbọ̀ wà pẹ̀lú ewu kọ́ nílẹ̀ àwọn wa ni pé yẹ̀tẹ́bàrù ìgbọ̀jù hù kẹlà kù ẹni tó ní nǹkan tá a mọ̀ pé òun rí àmọ́ á wàá tí tèmi kó ẹ̀dí á tí tèmi pé kò ẹ̀dí sódà àwọn tó bá ẹni tó bá nílé bọ́sọ́lì òwò ìyẹn ni general gbogbo nǹkan sí àbájáde ẹni pé principle Islam bẹ́ẹ̀ òun ni wípé so afẹ́kọ́dọ́gbẹ̀ tó sọ ọ́ nù àmọ́ at the same time afẹ́kọ́dọ́ sí méjèèjì ní káṣí máa pìrìsẹ́ǹtì wọ́n máa pìrìsẹ́ǹtì bí pé bóyá fọ́nrẹ́dẹ̀ tó bá ní sábà tó yẹ kó àwọn ṣe wa ń wò ó kó mọ̀ wé ìná wa irú owó táwọn ènìyàn wá pé nìyí àbàbà àwọn kan wọ́n ní ṣùgbọ́n àkàmọ́ nígbà tó bá ní ọmọ gbogbo ọ̀nà láti wá ẹnìkan wàá pínlẹ̀ sílẹ̀ wàá ṣe owó yẹn ti wọ ọlọ ẹ wàá lò sọ́nà ọlọ ẹ lò fáńfà ní gbogbo yìí hmm? báyìí nígbà tó tó cooperative lẹ́yìn ṣe ẹ má gbàgbé tó jẹ́ cooperative nìkan ẹ̀yin yóò mọ lo kinní yẹn kì í ṣe fáńfà mi ti ní nìkan because complain kẹfà nǹkan jẹ gbèsè ẹ wá lẹ́fà fún ìgbẹ̀gbẹ̀ ẹlẹ́dẹ́sán fúnra yín owó tí lẹ́fẹ̀ẹ́ kó dínkù ẹ tó fẹ́ kí èmù wá àwọn ọ̀nà lójọ nígbà yóò wá sí nípa àtúgbò owó ìtúsí sí ààrin báyìí ẹ wá fi invest ẹgbọ́n ẹ bá wá fi invest o nǹkan tí bá wá jáde ilé ẹ máa fi ṣe something public good irú bàtà máa bá àmọ́lé ìwé bá fẹ́ wọlé ìwé o sáwọn ní ìdìwé o ẹ̀kọ́ mi ọ̀gbá nínú owó àdúrà àkàrà ẹ̀kọ́ mi ẹ̀yin náà máa mú owó pé ẹ̀yin náà ti kíkó ẹ̀yin náà rọ́ mẹ́ ìfẹ́ ìsanwó fún ayé ń bẹ̀ pé àwa là ń ṣe bísínẹ́sì yìí ẹ sábìsì wa lálẹ́ no problem ìgbélé ká sọ pé kì í bá ṣe owó cooperative bank ẹni tó ní tó wà lọ́wọ́ rẹ̀ làbá ní kólò ẹ́ àdílé ìkọ́ ìlú òhe àwọn ènìyàn ò claim rẹ̀ ǹjẹ́ ẹ mọ̀ pé as we speak now níbo ní nàìjíríà ní central bank gbogbo ẹ̀ wọ́n ní ọ̀sìn dividend tí gbogbo bá káàkiri ẹ lè máa dá o òfin ńláńlá ni torí bá àwọn ìyẹn wọn ò tíì dìgbẹ́ ọ̀fọ́ àmọ́ ìjọba náà bá ẹja ní owó yìí àwọn ní owó ẹ àwọn dá padà àwọn oṣù kìnnìkan tó gbé eléyẹn náà nígbà bá àwọn tó ṣe ẹ̀yẹ máa lówó ẹ̀ láti máa fi ṣe dáadáa ẹbí ṣe business fúnra yín ẹbí ṣe nǹkan mi báwọn ẹ̀ náà kọ èyí sọ́dà kọ òun náà ní irú àwọn bí àbí àìsàǹkiri kan náà mú un ṣe tẹ́tẹ́mọ́ láǹfààní wá wọn ni wá wá kù ní endowment gbogbo àwọn transactions táwọn islamic banks àbáwọn tán islam bá ṣe tán ní kí wọ́n yá gbogbo àárí ah, di avoid the transaction ìbò haram sọ pé ìlọ́gbé ti transaction ṣe tó wọ́n sọ ní primary transaction but ó jẹ́ ó jẹ́ ó síbẹ̀ wọ́n á máa wá sí gbogbo owó yẹn sáà kan ṣẹ̀mọ́ ṣe wá kù wá kù yẹn òun ni ọgbọ́n wọn bá tó lọ mọ́tẹ́ àtàwọn ní nítorí fún òní náà fúnra tó ẹ̀yin náà ẹ̀yìn àmọ́ pé ẹ̀ẹ́dì kan gbèsè àwọn tán jẹ gbèsè àti bùkátà ẹ̀yìn ìyẹn tí èsì bẹ́ẹ̀ ni wọ́n sọ fún. ṣùgbọ́n mi kẹ́ẹ̀dì kan bá mẹ́ta mẹ́ta yìí tó ní bùkátà tí èsì gbogbo ẹ̀rẹ́ kó san gbèsè bẹ́ẹ̀ kó ti wọ́n ti dínkù. tẹ́lẹ̀ òun ò ti jẹ gbèsè náà kó mọ̀ lé wa àmọ́ pé ẹ wàá fi owó olówó di pé owó ti náà lọ òní pé kọ́dà zàká tá ń yọ ṣẹ̀rí ò fẹ́ ká fi dìbò káàtà tó fi jẹ́ ọ̀tọ̀ ẹ̀kú jù kí ni ṣe báyìí. Eh. Of course, no problem. Ṣé eh, bá ti invest ṣàfẹ́ ìní wàhálà ti dẹ̀ ẹ̀yìn cooperative yìí máa gbowó investment tí òun ló fi ìwòsàn wàhálà. Inú ẹ̀yìn nǹkan ẹ̀sìn wọn fẹ́ láti dáadáa táwọn tó ìgbésẹ̀ náà lọ owó ilé yòó àmọ́ pé owó ilé ìtòkò owó ẹ̀rọ ìmọ̀ lù láàlẹ́ ló jẹ́ kó máa jẹ fẹ́yìn nìkan náà lẹ́yìn sísá péjọ tí wàhálà bá dé gbogbo ó lè tẹ̀lé sí àkọ́kọ́ sí báà náà jẹ́ bẹ́ẹ̀ tẹ́ni ẹ bá padà yọ ọdún ẹ̀ náà wà gbọ́ pápá tẹ́lẹ̀ mọ̀ pé ìwé tí mo bá àwọn ọmọléèwé tó ní ẹni tó lówó ti dé ah, bá ó wọn níwèé lòtọ́ ó fún wọn sí ok tọ́ ọ̀tọ̀ ni kí wọ́n ee eh, ok. ee. ee. ee wọ́n á ní yọjú mọ́ àkókò ah, ìta láti bá kúrò àbá àtàwọn àkúrò àwọn owó àwọn èèyàn lọ Abitọ́lù. in vitro fertilization tàbí wọ́n ń pè ní tẹ́sí bèbí uh-huh. wípé bóyá arọ́pàá àti ìyàwó wọn ti jọ wà ìfẹ́ ṣùgbọ́n wọn ò bímọ bóyá ọkọ ló ní públẹ̀mù bóyá ìyàwó ló ní públẹ̀mù bóyá àwọn méjèèjì náà ni ó dìpẹ́ lórí ta ló ní públẹ̀mù tó máa ń ṣe wọ́n á wá gba bóyá kan gba spáàmù ọkọ ká sì gba ẹ́ẹ̀gì ìyàwó wọ́n lè fertilize rẹ̀ níta tó bá ti develop dé level kan wọ́n á wá implant sínú ìyàwó òfìlè kúrò pregnancy ó sì di àti kó fi yí pé ìta gan ẹmọ ìta náà tí wọ́n ti ara fertilizer ìta ni wọ́n plant wọ́n lóko tó pọ̀ gift zip wọ́n làwọn ọmọ ọ̀dá ńlá pọ̀ ọ̀sùn ìjọ tó kéde ìdájọ́ ìdáhùn lórí ọláwà rẹ̀ pẹ̀lú majority òfin tí àwọn afẹ́sì lágbàáyé tí ìbá ṣe nineteen eighty six or eighty six eight four eight táwọn àgbà àbá àgbáyé gbogbo àbá àtàwọn onílé àbá àdúgbò ìjọ àbá àkọsọ́ọ̀rọ̀ àbá àgbègbè wọn ní mẹ́tọ́ tíkẹ̀ lánàá islamic thinking council by majority opinion wọ́n gbà pé IVF yìí tọ́ sí condition ìgbà wọn. Hmm? máa lóye majority fún báwọn fún ìjọba àwọn ọmọ ìgbà wọn majority fún ọkọ ni pé ó ṣe pé egg àti fáàmù tó mú ó wá látọ̀dọ̀ àwọn méjì tá a máa rí. That's what you Eh? One. Two, kó ṣe ipá méjèèjì bí wà márì nígbà tó fẹ́ méjì nígbà. Ọ̀rọ̀ pé eh, wọ́n ti fẹ́ra wọn rí, àbọ̀kan ti kú. Káàkó pé nìsín wọ́n ti fẹ́ra wọn rí, but kọ́ fẹ́ sí tó kú wọ́n ti print ẹ̀jẹ̀. Ìyàwó wa kú ẹ̀jì fẹ́ tí ò bá ti sí torí kò kú èmi mọ́ ẹ ẹ wọ́n wọ́n gbọ́dọ̀ jọ ọkọ àti ìyàwó wọ́n gbọ́dọ̀ jọ pé ìjẹ́ ìjẹ́yàwó yẹn wọ́n fẹ́ kú àbí lẹ́yìn kẹta òní pé ẹni tí ó ṣe yóò jẹ́ dókítà tó jẹ́ tó fẹ́ kọ̀ bàbá ẹ̀ka dẹ̀ minimize exposure fún exposure àwọn àwọn wọ́n sọ àwọn conditions nìyí ìtumọ̀ ẹ̀ ní wípé rúùlù ìsìláàmù ni pé Islam, àpò kí èèyàn méjì àtẹ́ni bọ́ọ̀dù tó lọ́mọ tí èèyàn bá ti sẹ́kù àjù fún ìsìláàmù. ó ò lè lọ́mọ fún ìsìláàmù sẹ́kù àjù. so now àwọn táwọn wá fẹ́ ṣe IVF fún ọ̀fẹ́ pọ̀ sínú ọ̀fẹ́ ìsìláàmù tí wọ́n ṣe wọ́n fẹ́ ṣe táàpì ní medicalization of reproduction wọ́n fẹ́ detach reproduction from marriage. wọ́n fẹ́ detach reproduction pé bíbí máa ìbálòpọ̀ kan ti sáfẹ́ fún bí marriage Islam ọba yìí. Gẹ́gẹ́ bí ìṣẹ́fẹ́ ìṣẹ́fẹ́ ọ̀hún, there is no way téèyàn ti lè enjoy sex except marriage in Islam. So, lè detach òun ló ti bá fi di èèyàn ó bá ti bí ẹni ìdí bẹ́ẹ̀ lọ tó lẹ́sẹ̀ tó ṣe wọ́n lò níyàwó láwọn ti tó ìyẹn báyìí pẹ̀lú tẹ̀lé wáṣẹ́kà náà ní ẹ̀sìn ìjọba ìpàwọ́ kékeré kanṣu radical IVF. Sọ̀sọ́rọ́ kéèsì ó ní pé òun náà pẹ́ pọ̀ sí ìkàtọ́ sí two thousand ten pé a rí obìnrin kan báyìí pé òun ò ní wọn àbí wọn bùrọ̀ lè lọ́mọ àbí pẹ̀tẹ̀ mi gbọ́ ọmọ fẹ́ kakọ náà ni pé a ọ̀gọ̀dọ̀ lára hmm? káà lóyún káwálé bóyá fáàmù ọkọ ẹ̀ àti ẹ́ẹ̀gì tẹ̀ náà wọ́n lò ṣùgbọ́n ló bí ìlú bá mu bí orí ọ̀kan nù. ṣùgbọ́n ẹlòmí ìlú bá wọn gbé oyún fáàmù ẹ́ẹ̀gì àbẹ́lòmí ìlú gbóyún ọ̀kan nù. ọ̀kan tó ní wípé ẹ ti ní spam bank ẹni egg bank ẹ̀ka lọ́dọ̀ èyí ṣe báyìí ṣe òwò sí rà á ẹ tọ ẹnìkan ti bọ gbé wọn ti bọ ọmọ fún wọn wọn lọ kàn sáà ẹ wọn náà lọ bá ìṣúwéjọ ṣé ó tọ àwọn kan ní pé ah ìbọn tí mo táwọn èèyàn bá ní wọn bu kọ́kọ́ bọ̀ gbọdọ̀ bímọ láyé rẹ̀ ẹ̀wà kìí ṣe fúláàsì bẹ́ẹ̀ ní ọláyé mọ́dàmọ́ra yìí á wà lùjẹ́ náà náà tá a bá wà ìjẹ́nà kò sí bàmújẹ́ mọ́ owó tá a bá rí ṣe ń lé ayé náà lè ká ṣe wáyé tó dédé ìsìlámù fi àkóso méjèèjì ìfẹsẹ̀ yóò kán bẹ táwọn afẹ́fẹ́ àkóso tọ́ka fún títà kúrò ìwọ́n títí méjì wọ́n ṣe lórí iṣu yẹn bóyá níbi ọdún méjì ṣra wọ́n fẹ́ àkóso pé ká tuntun abábọ́sẹ̀ nìkan nítorí wọn nínú àbí òkèlè gbọ́n pé ọkọ̀ ẹ̀ ṣé tán bá mú ẹ̀ẹ́dì obìnrin yìí àti spam ọkọ ẹ̀ kí kó wá ìpẹ́ ìyàwó kejì ọkọ rẹ̀ wá bá gbóyún ẹ̀ ṣe ọ̀rọ̀ ká gbá ọlọ́run sọ ọkọ yìí náà sáà lọ́kọ fáwọn méjèèjì ó sì ní nìkan fáwọn méjèèjì then a sì mú ẹ̀gì tẹ́ni náà sábà eléyìí kọ̀ bá gbọ́mọ náà ni bá gbọ́mọ tó gbọ́mọ òun náà bímọ láyé lò wọ́n kọ́ àkúfẹ̀ lálàkọ̀ọ́kọ́ wọ́n dé sàkúfẹ̀ lẹ̀ wọ́n ni wáyé wọ́n náà find out wípé èèyàn lè lóyún báyìí kéèyàn kéèyàn lóyún báyìí lóyún kó ìfò di bíi ìdàdí ẹ́ẹ̀dì fún àbátaláì kó ìfò di bíi two days after kí ẹ́ẹ̀dì fún àbátaláì tẹ̀wé èyí ò bímọ aláìlú nígbà ọjọ́ méjì kejì yóò tó bímọ mi ìyẹn lè bí ìbejì tó fi jẹ́ ìṣẹ́ pọtulítẹ̀ wá ìmẹ́lì olùkọ́tọ́ ń lò wípé ìfọ́sábánikọ́ bá gbà pé àìsíláńtẹ̀ sínú ìyàwó kejì kọ́kọ́ náà bá súnmọ́ ìyàwó kejì ó náà fún mi lórí oṣù ẹ̀ ìwọ ọmọ ọláwọ̀ kò jẹ pé ìsìláàmù sì le gan lórí pé kọ́ máa dàpọ̀ ní wọ́n tó wọ́n bá wọn àtúntò táwọn kan mọ̀ tí ẹni tàbá ti ń sọ pé afẹ́ assisted production tó ń tẹ̀sẹ̀ sí assisted reproductive technology náà ń pè ní IVF tó ń kúnná wà lábẹ́ pé gbogbo tá a bá ń ṣe èyí tí sábà àkóso náà kò sí bí ọ̀dà ẹ̀ níbẹ̀ bẹ́ẹ̀ ni anábì sallallahu alaihi wasallam ìyàwó tó jẹ́ ìyàwó rẹ̀ tó ní anábì ní bí ìyàwó mọ́kànlá àbí ó kú ó fi mẹ́ta lẹ̀ àbí ẹni tí èyí jẹ́ ìyàwó tó ń jẹ́ ẹrú ní Mariam ti fi yá ìyàtọ̀ tó kàn sí ìjà nìkan tó bímọ Mariam tó ilé ìyàwó náà bímọ àìsàn òbí sáànà ọmọ àdìbà òbí sáànà bí ọmọ sálámà òbí sáànà ẹ́ ẹ̀dẹ́gbẹ́ fẹ́tò jáde òbí bá ti sọ òkúkú màátùmù méjì wọn ẹ̀ ti gbọ́ rí èmi náà fẹ́ bímọ ọlọ́run kọ́ nù tó kéèyàn wá gbé ah náà bọ́ sọ́wọ́ ní bímọ ní sọ ó ní tòṣì náà kò ní ọ̀rọ̀ sí Islam so ìsọmọ àtọ́rọ́ gẹ́sì pé ìjọba yàtọ̀ ibi tó bá ti sá láti gbọ́ ìgbọ́n àtọ̀ ìlànà ìlànà wọ́n láti náà àwọn ìyá wọn làwọn tó bí wọn ìtumọ̀ ẹ̀ ní ké ẹni tó kó yìí tọ́ka jáde láti ẹ̀ láì òdìyá àwa lẹ́ni tó jẹ́ ìyá ìkọ̀ kò wá jẹ́ ìyàwó pẹ̀lú ìtàn lùsùpàù ó ti dàrú pé ìtumọ̀ ẹ̀ ní kó gbé ìsìláàmù tó kọ́ fún òye ọ̀gbọ́n rẹ̀ tó sọ̀rọ̀ ní kéèkọ́ ọ̀gá àfẹ́fẹ́ ló ń bù mí ń wò ó ìkúmọ̀ ha tún wọ́n ìlàlá ìgbà wà lẹ́yìn ó ní ilé tó bá ṣe inú mọ́lẹ̀ ilé ìgbà lẹ́yìn òbí gan ọmọ yìí wọ́n ti bí ìsájẹ́ ìwọ ló fún lọ́yà rẹ̀ ó ti di ìyá rẹ̀ báwọn ọ̀rẹ́ ti di bàbá rẹ̀ báyìí àbúrò rẹ̀ ti di àǹtí rẹ̀ báyìí èyí tó fẹ́ sátọ́sátọ́ wọ̀ lóbi ó dà nǹkan rú bàbá tó ní ìdánwò ọ̀gá sáà nígbó lọ́wọ́ báwo yẹ̀ bá rí sáà nílé àwọn obìnrin wọn ṣùgbọ́n sáà bá fọ́ ẹ̀wọ́n dáa ó ti ni ní bàbá ìfọ́ ti wuye. jígbé nìsín yóò jẹ́ kí fọ́ màmá ní ìṣá àwọn obìnrin láti tó kéré nísìn báyìí sáfẹ́ ìfúnmi ìgbẹ́ wọn dáa àwọn olóògbé oyún lágbájá àdìmárí ìjọba ti fẹ́ fẹ́ wọn dáa onímọ̀ ó ti di ìyá fún òun nìkan ó ti di títà fẹ́lẹ̀ kan ó ti di ìyá ó fẹ́ ó ti di gẹ́gẹ́ àtọ̀ wàhálà dé so láti ṣe àkóso ẹgbọ́n mi pé ẹ̀sìn láti àṣà ìṣọ́mà lọ tó pọ̀ nù tó pọ̀ nù ìṣọ́mà sí bóyá fún ẹgbẹ́ ìbámu àti ìgbà mo wá dìkọ́ọ̀sì iṣu yìí bóyá lẹ́tọ̀ ọ̀rẹ́ tá a ṣe nílé ilé tọ̀dọ̀ lọ bóyá tó pa wá lè bá yín wà ní ìdíkọ́ọ̀sì òun ni wọ́n fi ṣe prógáàmù lọ́dún yìí. Allah, fún èèyàn fún ọmọ níyàwó èèyàn fi hàn sí lọ níyàwó long line ọkọ bá di ẹni pé tó bá kan ó wà kọ́mpútẹ́tẹ̀ wá ó ń pé nǹkan onígbàwá tètè ní àwọn òfin tètè ní. àmọ́ tó bá ikọ́ mo bèrè pé bá máa tó bá wà kàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan ti ń ṣe yìí kò dáa òun náà wá dá láti mọ́jẹ́ ìyàwó náà ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ gbọ́ kò tí ìṣù tó wọ́pọ̀ ìṣù ní pé àwọn tó àwọn fúnyàwó máa ń bẹ wọ́n ṣe ọmọ oúnjẹ fún wọn gẹ́gẹ́ kò tẹ́lẹ̀ ẹ̀yìn kẹ́kẹ́ kọ́ra ọ̀rẹ́ gan wọ́n mọ́ fún òní ilé iṣẹ́ yóò ti bẹ̀rẹ̀ wọ́n fún gẹ́gẹ́ pé àtiwọ́ ah, tó yà wọ́n jọ kèbèrè gẹ́ ni wọ́n gan. ó ti yẹ ṣùgbọ́n ẹ dáhùn sí ọ̀pọ̀ ọlọ́run ọba tó ti wá sí pé páwọn yìí náà ṣe. ìkan ọ̀sẹ̀ mọ́tò tó burú sí. ó ní ìyẹn ti díyàn dáadáa lóko olùkọ́ ọlọ́mọ tó mọ tó padà lítè sí létà nípa. ẹ tẹ́rí bóyá èyí ò gbé ìkókò ìwà pàtíkà bẹ́ẹ̀

bẹ́ẹ̀ tó náà bá ti padà mọ́ ọ̀rùn wò pé ọ̀rọ̀ bá ti kó ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ọ̀rọ̀ ìbéèrè kan lójú bẹ́ẹ̀ lójú àtijọ́ àti ìgbà ara ọ̀la wọn kò sọ wa àwọn tó wà àpẹẹrẹ tó wọn kò ju àwọn náà tó lọ ẹ tí wọn bá lé jẹ wọn bẹ ìjẹ wọn bẹ bẹ ti jẹ ẹ wàlá ṣe ilé ẹni tó lè gbé ìta ọ̀hún ẹ nínú àbọ̀ wa ní abẹ́òkúta náà títọ̀ ọlọ́run ló ń wọlé ee ọlọ́run yọ ọ́n kò sí ìrẹ́pọ̀ sí fún àgbọ̀n mi tó kálukú wa náà wọ́ọ̀ṣì káfí ṣàdúrà ìgbàlá àwọn ọ̀gá nígbà tí wọ́n gbé yẹ kí ìjọba àti bẹ́ẹ̀ káwa náà sì máa ń fa àwọn ènìyàn lẹ́ ìfọwọ́sẹ́ bí ayé fẹ́ ń dàrú nílé kù ìdí ní ìtàn sọ fáwọn èèyàn tó wọn lówó lórí ìkànnì bá gbà ẹ̀rí ni ẹ̀rí bí ìwọ òkè ń nà wọ́n sọ̀rọ̀ ẹ̀rí kò sẹ́yìn kẹta tó ń tẹ̀lé dúpọ̀ tọ́ọ̀tì ẹni tó ń ṣe tàbílẹ̀ lọ ẹ̀rí kù ìwọ́ tẹ̀lé kankan ẹ wọ́n ti bẹ wọ́n jù rẹ ẹnìkan náà ló ti ń gbọ́rọ̀ sí lẹ́nu ẹgbọ́n sọ̀rọ̀ ìyàwó lè lágbára dákọ̀ àmọ́ ọlọ́run bá kó yọ wá ní o náà mo sọ pé dákọ̀ náà ń dúpọ̀ wá fẹ́ fìyàn lọ́kọ̀ọ́ fẹ́ fún ìyàwó ó wádìí wádìí wádìí wádìí rẹ̀ o bí bàbá wá lọ́wọ́ gbogbo èèyàn wá wọ́n yẹ́ pẹ̀lú wàhálà rẹ̀ láti pọ̀ pípa àwọn ilé òṣèré yóò kọ́ sí ọ̀sán yọ́ mi jẹ́ kí wàhálà máa pọ̀ ẹgbọ́n ẹ má jẹ́ láti máa ṣe ọ̀rọ̀ pé ló rẹkọmẹ́ndì ẹ̀ kan rẹkọmẹ́ndì báwo àwọn máa ń ẹgbọ́n nìkan fámílì èèyàn ni ó mà máa jẹ́ pẹ̀lú òwe méjì ní gbọ́dọ̀ tí wá àbọ̀ nìkan má ti wé ẹ̀ mọ́. jẹ́ kí àwọn èèyàn kó kó wá kó wá àgbàbọ̀ ọ̀gá ẹ̀jẹ̀ ìgbọ́ ọ̀kan yìí kó lóògbọ́ ọ̀kan yìí. báyà wà lóògbà nípa lọ́lẹ̀ kó su wá ìlú gan ní òjò kó lọ gbọ́dọ̀ káwọn lè gbọ́ ọ̀kan yìí. káwọn èèyàn pọ̀ ní lórí káwọn èèyàn jẹ́ jẹ tẹ̀gbọ́ káwọn èèyàn mọ̀ káwọn Oh, yep.